ń bá mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira hallelujah ó ti yá o gbogbo ènìyàn ẹ máa bọ̀ ẹ wá aṣalábàápín òtítọ́ tí ń sọ ní dòmìnira bíi empowerment revival program ìsọjí ọlọ́jọ́ mẹ́rin tó máa mílẹ̀ tìtìtì nínú ìjọ first baptist church arena of victory pẹ̀lú àkórí òtítọ́ tí ń sọ ní dòmìnira the truth that set free gẹ́gẹ́ bí jésù ti wí fún àwọn júù tó gbà á gbọ́ nínú ìwé johannu orí ìkẹjọ ẹsẹ̀ ọgbọ̀n ó lé méjì ìsọjí máa bẹ̀rẹ̀ ńlá ti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún tá a wà yìí nínú gbọ̀ngàn ilé àdúrà first baptist church arena of victory bí o bọ̀ box thirty òkè owódé ìkírun ọ̀ṣun state láago mẹ́rin àbọ̀ lójoojúmọ́ pastor reverend doctor and doctor mrs olúdélé lólùgbàlejò evangelist prophet alex babalọlá the lord's day evangelic ministry ìbàdàn lónísọjí àgbà tí wọ́n ń bọ̀ èrò dàgìrì ẹ má ṣaláì wá ìdí a máa tú ìdí a máa já iṣẹ́ ìyanu a máa ṣẹlẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí ẹ máa pe telephone zero eight zero five two nine three seven four eight zero tàbí zero eight one three one zero two eight zero one six jésù lolúwa.